ọ̀rọ̀ sàn lẹ́sàn igunfẹ́ jẹ́ ọba àwẹ̀jẹ gẹ́gẹ́ bí àwọn alájọ wa ṣe sọ nísìnyí pé gẹ́gẹ́ bí iṣẹ́ tí wọ́n wọ́n láwọn abẹ́rẹ́ kan bẹ̀ téèyàn bá gbà èyí ó sì máa gbóòórùn abẹ́rẹ́ òórùn ìran abẹ́rẹ́ òun èyí máa gbóòórùn rẹ̀ lẹ́nu fọ́nà àwọn kan mí nà bẹ̀ yàtọ̀ sábẹ́rẹ́ tí wọ́n mọ ẹlòmínísì eye drop ẹ bá fi mi sojú báyìí yọ mọ ẹ ní fílì rẹ ní ọ̀nà fún bẹ́ẹ̀ ni àwọn kan mí nà bẹ̀ fọ́nà lè jẹ́ ear drop tó jẹ́ pé èèyàn máa gbóòórùn rẹ ní ọ̀nà fún ìpìlẹ̀ alákọ̀ọ́kọ́ ni pé gbogbo ohun tí èèyàn. èyí tí wọ́n sọ èyí tí ó ti wọnú ó ti wà nú direct òórùn rẹ tí wọ́n ta wá sí ọ̀nà fún. àkọ́kọ́ náà kápọ́lọ̀ mọ̀ gbogbo principle kan wà tó wà very important. gbogbo tó bá ti wà nínú tẹlẹ tó bá ṣe pé òórùn rẹ àbí nǹkan yẹn jáde fúnra rẹ̀ tí èsì pé yẹn lèèyàn ṣe tó tó fẹ́rẹ́ ọ wá jáde fúnra rẹ̀ sọ́nà fún irú nǹkan yìí kò bá àwọ̀ jẹ́ àyàfi kọ́ndíṣàn kan tó bá ṣe pé nǹkan yẹn ó jẹ́ nǹkan bọ̀rọ̀ gidi ọ̀dà ẹja fi èébì àfi ṣe ẹ̀gbáǹpù lèèyàn bá bí àbí ìṣe ẹ̀bí náà ẹlòmíín bẹ́ẹ̀ ó nírú àdánwò yìí èrò ìdààmú yìí tó bá gúnfẹ̀ báyìí gbogbo ohun tó jẹun díẹ̀ ọkàn pọ̀ jáde ayé ẹ̀kọ́ ẹlòmíì máa ń sèlú kan ẹ̀ tó ní ẹ̀ka kìkìnní ẹ̀ yọ kàn pọ̀ díẹ̀ lóko ní ẹlòmíì sì lè gbé wá sẹ́nu padà ẹlòmíì ọ̀nà yóò tún rún jẹ padà àbí ẹlòmíì sì yóò bá ti gùn báyìí yóò bá ti débi báyìí yóò ṣe kí o yóò tún sẹ́ǹdẹ̀ báàgì pé máa lọ ààyè rẹ̀ bí tó ti ń bọ̀ tọ́ irú ẹni tó bá nílò nǹkan báyìí lókun ìgbà tí o bá ti ju ibi ọ̀nà fún lọ o lè dá padà tí o sì ní sí nǹkan kan lóòótọ́ nǹkan yẹn tó bá ṣe pé láti ìta ló ti wá tẹ́lẹ̀ tó ti ròyìn kó jẹ àwọn àbẹ̀rẹ̀ ṣe kí ni ó bàjẹ́ ṣùgbọ́n èso ti wà nù yẹn tó bá wá tó yẹ kó ń lọ wá fún ẹ ó lẹ́tọ̀ọ́ àti dá padà tí o sì ní àkọ́sàmọ́jọ́ dé sàkání ẹnu. Eh, no àmì ìtọ́ba ìdẹ́sà ká ní ẹnu tó tún wá wò pé ọ̀tún àrùn jẹ kí ló ń jẹ yìí wọ́n ní àyè kìíní jọ oníwòkàn wà láti máa ń fi máa wá fún ọ̀nà ọ̀tún àrùn jẹ padà bóyá kò kúnná tó fi lọ kí ni kúnná tó fi lọ tó bá ti rún jẹ padà báwọn kí ló ṣe ń abẹ́rẹ́ jẹ́ àbàjẹ́ o torí pé ó ti di nǹkan tí ó tún ṣe kínní ó tún jẹ kó tó di pọ́ dà padà sọ́wọ́n èèyàn gbọ́dọ̀ ṣọ́ra àyàfi kọ́ndíṣàn kan bí ṣe ń bọ̀ wáyé

pẹ̀lú àwẹ̀ àwẹ̀ yẹn ṣe kí ni o kò ṣe àwọn pákó kan bẹ kọ́ yàrá bẹ̀ wá ń bí báyìí àwọn oríṣiríṣi orin orin ìgbẹ̀jì ń bẹ orí àyàn ń bẹ orí ìdí ìdí ń bẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọ̀pọ̀lọpọ̀ àwọn orin yìí wọ́n ní òun tó ṣe pé téèyàn bá ti fọnu tán kì í ṣe pé dáadáa èèyàn gbé lọ́nà fún ó sì yọnu tán dáadáa báyìí ó sì lè máa ní fílì nǹkan yẹn ní ọ̀nà fún kódà ká ṣe àwọ̀ ṣe mọ̀ yìí ọba rùn wọ́nyà rùn dáadáa tó ṣe kìíní kan ó ti yọnu wọn kó àwọn tírẹ́sìsì kan ẹ̀rọ àyálìmọ́ wa ka ẹlòmíì bí a ah, wọn wà ní gbé tọ́mì mọ́ ẹni kọ́dọ̀ lè ṣe fìtínà láǹdí wákàtí mélòó tí ọmọ tuntun náà ń gbé a èyí gbóhùn ìkorò lẹ́nu irú eléyìí lókùnbà tó bá ti yọnu nù tán tó ti ṣègbìyànjú tó ti make sure gbogbo àwọn tí hámọ́yàn lẹ́yìn ti kúrò gbogbo tó bá dánwò láwọn tírísìsì díẹ̀díẹ̀ o kò ní kankan ṣe pẹ̀lú àwẹ̀ rẹ̀ bí iznillahi ta'ala ìyẹn gbọ́dọ̀ ṣọ́ra dé nípa àwọn kan tí ní èyí bóyá bí igi kó make sure kó ń yọ gbogbo dànù nígbà tí ọba wà ní irú ìrànpá kò irú ìrántí yẹn gbà lábẹ́rẹ́ báyìí tó wá yìí irú àwọn òórùn báyìí tó bá rìn lọ́nà fún tó kàn wá bí òórùn ní kankan kó ní kankan ṣe pẹ̀lú àwẹ̀ bí ilé ẹ̀ láyé tààrà wọ́n bá hó tààrà àlàwọ̀ àlà náà.